بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقاتلنا ورسولنا محمد الصادق الأمين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم fún أبا ọba ọba tí ọpẹ́ ما sí ní ọlọ́wọ́n ọba yìí òun náà lọ́ba tó ṣe pé ó fún ọ ní àǹfààní nínú wa ọlọ́wọ́ lára nínú àsìkò ayé wa láti ìjẹjọ tí à ń kó ní hálùkọ yìí tí tó tó fi ń ọba ọlá ó sì ó sì rọra ó sì orí rẹ̀ ó sì dáadáa rẹ̀ fún wa alihamudulilayi rabbil alamin. ìkí ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ tí ọlọ́run ọba ìlẹ́jọ́ lára ti wà gẹ́gẹ́ bó ṣe rá àwọn òjíṣẹ́ síwájú rẹ̀ ṣùgbọ́n ìjẹ́ òjíṣẹ́ tiẹ̀ ọparí gbogbo tí jẹ́ ìjẹ́ òjíṣẹ́ kò sí ànábì kan tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ kátó wá fi àárí òbíṣẹ́ mi olólùpẹ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ tó mú wá iṣẹ́ tó pé ni lẹ́yìn ọ̀sẹ̀sẹ̀ bùkátà kátọ́pá tó ń wá àwọn àlékún kan lórí rẹ̀ nínú àwọn nǹkan tí ó ṣàǹfààní ayé tàbí tàlùkìyàmọ̀ fún ni títí tàlùkìyàmọ̀ òfin dé òfin yìí náà lòfin tó ṣe é pé yọ́ọ́ máa wúlò títí òfin dàsìkò yẹn ọlọ́run báwa kí anabi sọlá ṣẹlẹ̀ báwa kí àwọn ará ilé rẹ̀ báwa kí àwọn ọ̀hábà rẹ̀ báwa kí gbogbo olùsọ̀lẹ́ lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí yóò fi dọjọ́ ìyá wọn. ní ìtẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ wa ètí à ń ṣe ní gbogbo òru àrùbíáyà ní òru àrùbíáyà ìta máa ṣe níbẹ̀. a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ní mọ́sídò ìlú péjú ní òkè ìdáwọ́ ní ìlú ìsẹ́yìn. ìta nǹkan fún wa nínú síra Salasatul Usul للإمام المجدد محمد محمد بن عبد الوهاب رحمه الله تعالى شرح سيانكا وتجسي علماء شيخ فوزان حفظه الله تعالى ورعاه níbi tí a dé nínú tí a náà òun náà ni títẹ̀síwájú nínú àwọn ẹ̀rí jẹ́mi ìṣó ètò ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tí ń sọ nípa àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta tí a sì gbé sí ọbẹ̀ ìtura torí al-Islam àti ìmán àti ìsàn. Rẹ́mdà àdéhùn tọ́jú àńdá yìí nínú hadithi òun náà ni hadithu jibril alayhi salam tàbí hadithu umar radiyallahu ta'ala anhu wa rọ. àti ti àlàyé bọ̀ wá nínú hadithi yẹn eh, nípa bí malakú jibril alayhi bó ṣe wá sí ọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam bó tí òjì sí ọlọ́run sọ́lá lọ́wọ́ àlejò aláàrẹ òsọ́lá tó jẹ́ pé ibi tí a bá dé òun náà níbi tó ti ń béèrè tó ti ń béèrè pé kíni tí ń jẹ́ islam lọ́wọ́ ànábi sọ́lá àlejò òsọ́lá ìbí báyìí kò láti wá gbé. قال الإسلام قال يا محمد فقال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت وتحج البيت إن استطعت إليه سبيلا قال فقال صدقت فعجبنا له يسأله ويصدقه ملك جبريل عليه السلام وبين له جبريل الله ولم من يروي ṣàlàyé fún mi fún mi nílò nípa jíjẹ́ àlìsílám anabi sallallahu alayhi wa sallam sọ pé àlìsílám an tashhada an la ilaha illallah kọjá ìpè kò tẹ̀lé fún ìjọsìn sọ́tún lòlù àti ọ̀wọ́ wa anna muhammadan àti pé dáadájú muhammad rasulullah òjìṣẹ́ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ọ̀nà àlìsẹ́ níbí báyìí ìdákẹ́ ọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam arkan anabi dárúkọ àwọn orígun islam ọdárúkọ rẹ̀ fún aláti ilẹ̀ abúdàmínì ha àwọn orígun tó ti pé túláàsì ni aláti mọ̀ túláàsì ni aláti mú wá kí islam wà kó tó lè dúró déédéé wàláti intahaqqaqat wujidat tahaqququ al tí wọ́n bá ti rí tó ti pé tí wọ́n bá ti rí báyìí wujidat tahaqququ al-islam òkè islam ti wà nìyẹn wa ma zada alayha min al-umuri al-ukhra èyí tó bá lékún eléyìí nínú àwọn ọ̀rọ̀ míì lórí àwọn orígun márùn-ún nínú àwọn ọ̀rọ̀ míì tó lékún rẹ̀ wa hiya mukammilatun nínú àwọn nǹkan tí islam tó fi gbé ni kò sí nínú orígun. والرسول صلى الله عليه وسلم اقتصر على بيان أركان الإسلام وديش صلى الله عليه وسلم nítorí ọgbà tító láti fèsì fún jìbìlá àdé sàlám láti fi àwọn orígun islam láti fi sàlàyé fún malakú jìbìlá àdé sàlám. lè anna lè jawaaba kullama kana mukhtasaran kana ashala ala al-muta'allim. torí pé gbogbo èsì tá a bá fẹ́ kọ̀ bí èsì náà bá ṣe ń jẹ́ ìwọ̀n tó tó kéré ma bẹ́ẹ̀ ni ó sì máa rọrùn púpọ̀ jù ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni bàtí kéré tó tó wá jẹ́ àkótán bẹ́ẹ̀ ni ó sì máa rọrùn jù ọmọ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tẹ́tí bá ti pọ̀ ó sì ti kọ́dà ló máa ọmọ akẹ́kọ̀ọ́ lójú tàbí bẹ́ẹ̀ kọ́ ó sì jẹ́ nǹkan tí ó kó susu pẹ̀lú rẹ̀ tó yẹ rẹ̀ ò ní gbé mọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé tí a bá ti ń wo àwọn èsì tí bá ti ń kéré ìṣe ni yóò máa rọrùn púpọ̀ jù pẹ̀lú tọ́jú ọmọ akẹ́kọ̀ọ́ lásìkò yìí ẹ̀wọ̀n kẹ́lí máa kó lẹ́màá ti bẹ níbẹ̀ torí àwọn ọlọ́mọ akéwò kò lámà nínú sẹ́kìrì tá a kábọ̀ rẹ̀ náà lè wò wọ́n ní kò lámà káànà mọ̀fútà sọ̀rọ̀ gbogbo ìgbà yóò tí èsì bá ti jẹ́ ìdókèrè ẹ̀fọ́rasí kẹ́lí máa kó lámà yẹn gbogbo ìgbà yóò wù gbólóhùn yìí tó bá wá nínú èdè lágbáwá àìkọ́ ara rẹ̀ lẹ́ẹ̀mejì àwọn yẹn máa ti àtúnṣe rẹ̀ nínú èdè ẹ wò ní bíbáyìí wọ́n ní kò lámà káànà mọ̀fútà sọ̀rọ̀ gbogbo ìgbà yóò tẹ́sí bá ti ṣe kíni o tọba ti jẹ́ ìdí ọmọ níwọ̀n ìtọ́sẹ̀lẹ̀ ní pé káànà azrihala alẹ́lùmùsà àlẹ́mì kò sọ pé kò lámà káànà kò sọ fi kò fi kò lámà sí pé kò lámà káànà azrihala alẹ́lùmùsà àlẹ́mì àmì màá ṣe kíni wọ́n máa ń lò tí máa mú wálẹ̀ méjì àti ṣèdí ẹnu èdè kó lámà tá a bá ti mú wálẹ̀ ẹ̀ka ṣoṣo kò ní ìdí ká gbogbo ìgbà yóò ti ọba ti ń kéré fọ́ọ̀mà tí ń kéré gbogbo ìgbà yẹn náà ní kódà ló ti máa jẹ́ tọrọ máa ní gbólóhùn gbogbo bàbá orúkọ tí wa kúlàmà olùkíyà fi hà fọ́jún sa àlà hóm ọ̀zánátù wa kéde kúlàmà sa àlà hóm ọ̀zánátù wa orúkọ tí wa yìí ti kúlàmà o ti pàrọ̀ náà alukur'an ìṣẹ̀lẹ̀ tọ́ba wá níwájú báyìí ibi ìsì ọ̀rọ̀ yẹn kò ní mú kúlàmà wa fún ma o báyìí ká furasí nígbà tá a bá sọ̀rọ̀ lọ́yìn pàwọn àmọ́ sọ̀rọ̀ pé kúlàmà àtẹ́tùkà ọ̀làmà àfẹ́túkà àìkìrọ̀tánì gbogbo gbà yóò ti bá ti dọ́dọ̀ rẹ lọ ń pọ́n mi lé òun àti gbogbo gbà yóò ti mọ bá ti dọ́dọ̀ rẹ gbogbo gbà yín gbogbo gbà yín náà lọ ń pọ́n mi lé kò ní ìdìbò gbogbo gbà sí mọ́. sédè gbọ́dọ̀ tá a sọ yẹn yí àwọn atajọ́ lọ́mọ kí wàá ẹ̀jẹ̀ afurasí nínú lọ́wọ́ wa tí a bá fẹ́ sọ èdè kó làmà tó bá ti wà náà ni àìpáàrà kó nínú èdè. wọ́n sáàmì bó bá ti kéré tó bẹ́ẹ̀ ni ti máa rọrùn fẹ́ni tí ń gbọ́ wọ́sáhù la àlẹ́ ìṣòro yóò sì rọrùn fún láti ha wọ́n àti láti sọ. lọ tó wílẹ̀ jẹ̀wá wa lọ jẹ́ wípé èsì wa lọ gùn yóò àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yóò lọ́wọ́ ọ̀rọ̀ yóò wọ̀rùbámá àna àgbàrọ̀hún láyé sọ̀rọ̀ ìbòho ó ti ti kọjá pé ọ̀pọ̀lọpọ̀ wọn kò ti وهذا دليل على أن المسؤول eléyìí tọ́ka nígbà tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ yẹ́nbàgì ayẹ̀tàwá kọ́ àìsàn ti sọ̀rọ̀ kọ́ mahama sọ̀tọ̀ à ní bọ́ba ti lágbára ma wọ̀nyẹ̀ ọ̀kọ̀tà sírò aláṣẹ yìí ó sì ó sì kára dúró lórí nǹkan kankan àgbọ̀rọ̀rẹ́ tọ́pa dandan nínú ọ̀rọ̀ tí wọ́n bí yẹn ìtọ́jẹ́ kókó nínú ọ̀rọ̀ tí wọ́n bí kọ́ sọ wọ ilà tí ọba ti bẹ́ẹ̀ ó sún wọn kí nǹkan yìí bá kà ó torí pé sábà wo bí sábà ń mórí gun márùn-ún yìí wá ètò ìsìlámù ti parí sórí márùn-ún yẹn nìkan ọlọ́pẹ́ wọn ìlà bíbẹ̀ kọ́ wọn ni islam asuta omi ìdáríkà islam gbòòrò ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ. min hadhihi arkan min hadhihi arkanuhu wa da'imuhu ju àwọn orígun àti àwọn òkú rẹ̀ lọ alladhi yaqumu alayha àti islam gbòòrò lórí. torí níbẹ̀ yẹn malakú jibril alayhi nígbà tó bí lọ́wọ́ anábì sọ̀rọ̀ nípa islam anábì wa sọ̀rọ̀ àyè fún ìgbé àti ṣahada allah ilaha illallah ọjọ́ ìgbé kó sani fíjọ tọ́sí lódodo àfi allah wa anna muhammad rasulullah ọjọ́ ìgbé dáadáa ti muhammad òjijì ọlọ́wọ́ bá ní ṣe wọ́tò ìmà sọ̀rọ̀ ọmọ agbẹ́ mùtó wọ́tò fi ọ̀zàká kọ́mọ ayọ̀ zàká wọ́tò súnmọ́ ramadan kọ́mọ agbẹ́ ramadan wọ́tò àfẹ́jọ́ ìbẹ́yìn kó ti hajj lé ìdí sọ̀tàn àfẹ́ ilé ìtẹ̀bí nígbà tó bá lágbára sọ́nà bẹ́ẹ̀ sì dà fún ọ sọ bẹ́ẹ̀ àwọn egbò lọ́dọ̀ tiwa náà bẹ́ẹ̀ ni ká bá béèrè lọ rẹ̀ pé máa hùwà islam o lè sọ pé àǹtẹ̀ ṣahada alá ilá ilá ọmọ fún akàwé kùmá rà rẹ̀ o ti fún ní tòmọ̀ islam gẹ́gẹ́ bó ti lè sọ pé alìsílám huwa alìsílámù lillahi bil ibada wọlé kéyàdù láhùn bí o lè wí bẹ́ẹ̀ o sì forí fún yìí kó ṣe kí ni o kò dá lóhùn méjèèjì tuma kan náà torí pé àdàtú sọlá kò fi ilé ìdámọ́lákù jìbìlá àlè ìsọlá tó sọlá kò fi dá lóhùn. bí anabi sọlá sọlá ti wá dá jìbìlí lóhùn tán ó ti dára fún ni lóhùn tán àti mọ́lákù jìbìlá àlè ìsọlá tán. arákùnrin wa sọ báyìí pé sọdá òdodo lọ sọ. هذه عجيبة عجيبة الثانية إيمانك جللي فان صحابة زي ما في مع كوكوني كيني náà kílé màlá kọ̀kọ́ ọ̀dájú pé gbogbo aláṣẹ bí jẹjọ náà kílé màlá kọ̀kọ́ tó ti àwọn sọ̀hábà náà wọ́n ní wọn ọ̀dà mọ́ arákùnrin yẹn yọ kò sí pàrin àjò lára rẹ̀ kò sẹ́ni kankan tó dàmọ́ láàrin ìmọ̀ ni wọn ò rí nìkan sí ma wọn ò sí máa rìnrìn àjò ò sì sí mọ́ bóòlù sí wáyọ ọ̀kadà dédé dáadáa ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ òní pé bá ní sọ́nà ti ka orí funfun báyìí ọba ní sọ́dá òdodo lọ sọ àhà lẹ́yìn tó ti gbọ́n sọ hábàrì wọn lọ́wọ́ ìsàlẹ̀ àlẹ́yìn sani ìlú sọ́nà bá sọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀kan náà wọ́n fà ìpéwà yìí lọ sọ̀kalẹ̀ wọ́n tún lè máa béèrè béèrè pé ó ṣe rí náà nù bẹ́ẹ̀ sáàlì kún bẹ́ẹ̀ wọ́n tún lè máa béèrè kó larakùnrin tí wàá lè sọ yí pé òdodo lọ sọ́sọ́hún ti nímọ̀ rẹ̀ ní kàtí tẹ́lẹ̀. làtọ̀ hábà ilé wa jẹ́ mà fún wọn. gbólóhùn ọ̀tún wa gbólóhùn tó ànú hadithi pé kọ́ àjíbìnrin àlẹ́ wọn à ń sè mọ̀ farakùnrin yẹn. arákùnrin tó wà bá nẹ̀sọ̀ sọ́lá à ń sè mọ̀ fún ọ. yẹ sálù òun náà ní béèrè lọ́wọ́ ànábì wọ́n ìsọ̀dẹ́pọ̀ ó sì ń gbà lódodo lẹ́ẹ̀kan náà nígbà wọn ti mọ̀ kí ní béèrè sáà lè tẹ̀ ẹ̀sìn mọ̀ fún ọmọ bíi lọ́wọ́ ànábì ní sọ́lá àlẹ́ sọ́lá ṣébà ànábì ni wọ́n ti sàlàyé fún wa gan tẹ́lẹ̀ bóòlù ti wá sọ wípé òdodo lọ sọ. fàdánlá àìlá anáhù àìlímọ̀ ìṣesí yẹn ń tọ́ka wípé ọkùnrin ti ń béèrè olùmọ̀ni. wà á nàhù yẹsàlù láyẹsàlù sọ àlàjà nílì àti pé béèrè ti ń béèrè ṣe ìbéèrè aláìmọ̀ ìbéèrè àti tàmọ́lẹ̀ fẹ́ni tí ò sí ìmọ̀ ni yéésì fún tara rẹ̀ àjẹpẹ́yẹ náà ọ̀tọ̀ wọ́n ti mọ èsì nǹkan ṣùgbọ́n orí báwọn yẹn lè má mọ̀ nínú àwọn bí wọ́n ti báwọn yẹn gbé ọwọ́ béèrè béèrè gbé ẹni gbé ìwọ náà mọ̀ kó fi wá lè dáhùn ṣùgbọ́n ẹgbẹ́ gbà wọn bá dáhùn fún kálukú ọmọ ọmọ tiẹ̀. wà iná máa ó ń béèrè wọ̀húwà áìlìmù ó ní mà bìdẹ̀lìlì anahu kọ́l torí pé ẹ̀rí tá a rí bẹ̀ ní kọ́sọ̀ kó lóun pé sọ̀dá dúdú lọ sọ ọ̀dàlà àlẹ́ anahu alimun ọwọ́ atọ́ka yìí pé olùmọ̀ni ìdá pàlímàlọ́ yẹ sàlù kí wàá lórí títí ń béèrè àló ń béèrè nítorí káwọn tí wọn mọ̀ lè ṣe kí o wọn lè bá a sì mọ̀ pé iye tó ń sọ olùmọ̀ lásán olùkọ́ ànábì sọ́lá ọ̀hún àríwá rẹ̀ sọ́lá àbánábì ọ̀la àfáà ẹjẹ abéèrè o sanabi ní afa àbí ò láfa bàbá sẹ gbọ́ pànàbí láfa àbí ò láfa ẹ má wọ ẹgbẹ́ yìí náà ni à ọ torí nítorí àwọn sọ́ba yìí ni pé ẹ̀yin bàbá wa ẹ̀ ń bẹ́ ń ta o ẹ má jẹ́ kẹ́nìkan ọmọ fi búrẹ́dì fa ìlú mi ọbẹ̀ pé èmi tẹ̀ ń wò yìí láfa mo sì máa kéwù ṣètọ́nù nìyẹn ṣètọ́nù ò nìyẹn bóò ni wọ́n ti fẹ́ sọ fún ọ láàfáà ìwọ ọmọ kéwù ṣùgbọ́n bó o ti wá ọmọ kéwù yẹn ọ̀wá ti kí ni o láàfà ajẹ́pàwọ̀ àlùjẹ̀nu láàfà rẹ̀ àwọn àlùjẹ̀nu láàfà rẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó ní àfà rẹ̀ tọ́wọ́ lọ kó tíra kan rọrí ọwọ́ adarọ̀ lọ́wọ́ ń ka sí bẹ́ẹ̀ èso èso oríire ọ̀gbànà tọ́da agbá ẹ̀fọ́ ọ̀nà abúlé wo ti lè tọ́ka àwọn èèyàn síbi oríire arára bó ti kọ́ wọn àákọ́ ìmọ̀ ni àá sì ní olùkọ́ ni wàá ní wọn jókòó lórí ọ̀nfà gbogbo ẹ̀ yá katakata yá yílu yá ajaba yá yílu yá rọ́kọ̀ yá yílu sáadà bíìlà sádàdàbà bíìlà arúgbà bíìlà arúgbà bá bíìlà gbọ̀n katakata ní gbogbo yẹ. lónìí wọn ní sani jẹnu yẹn bá ti yọjú báyìí wọn sọ fún pé wọn fẹ́ ní màá tọ́ bá lọ àlìjẹ̀nu náà á sọ pé àlìjẹ̀nu náà fà gbogbo abẹ́ léèyàn gidi tó gbádùn tá a mọ̀ tá a sì ọ̀dà torí ńgbà tí fitna fitna tí fitna ti ṣẹlẹ̀ ní islam ló ń kálukú òtí ẹni tó ní mọ́ àgbà ẹni bọ́ọ̀dì mọ́ àfi ká béèrè pé tá rẹ lọ́bọ̀ lọ dá jẹ kan akọ àti gbọ́. padà máa gbé sí lọ́dọ̀ pé ọ̀rọ̀ tán fẹ́ fi ọmọ ọ̀wá rí i pé jàǹdùkú àbá Eh, tọ́ba dọ̀la tàbí ń gbọ́ ọba padà ya ẹ gbèsè bàbá ọmọ yẹn ní ọ̀sáyé ńlẹ̀ ah, ah, wọ́n ní ọ̀sáyé wọ́n tiẹ̀ ti travel gan ọ̀rọ̀ tá bẹ̀rù tí wọ́n dá kó olùmọ̀ rẹ̀ lẹ́bàá di pé á ah, olùbẹ̀rù ọlọ́run balẹ̀ tọ́ka dáadáa ẹ̀ ẹ pé nọ́mbà wọn tẹ ẹ bá mọ nọ́mbà wọn ṣé ẹ dáadáa ni aa afa tiwa náà ni wọn ẹ pè wọn ẹ dárúkọ pé báyìí kẹ ẹ gbẹgbọn ṣe wí xala ha ẹ jẹ afura ẹ jẹ afura akala àwọn ọmọ kan tó yẹ pé wọn gbádùn tí wọn náà bá kankan kan máa sọ pé ẹ kiri kaba kan nìkan ẹ bí ẹ ta fẹ ẹgbẹjọ kìíní àná ń béèrè lọ yóò tàtà làáfà rẹ kò láàfà tọ́ka sí ẹjọ àwọn aráàfà tó gbádùn tọ́ka sí ṣe láàmú gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ kálá kálá nígbà lásìkò kan lọ́ba ni ẹ àwọn àbá àwọn sẹ́ẹ̀kì ibùdó taimin wọn rárá àwọn yòó lè já àfàrẹ àkọ́kọ́ náà ń bọ́ wọn ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ tọ́ba náà kà sí àwọn ọ̀kà síra àwọn tọ́ba ń kà ọba máa lo ọ̀rọ̀ tí wọ́n sọ torí gbogbo orú ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn takò àbí asọ̀tìrà kalẹ̀ ní ọmọ asọ̀tìrà kalẹ̀ nígbà tẹ wá ń bọ̀ lẹ́kọ̀ọ́ tẹ wá lẹ fẹ́ fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú òun ṣé ẹ̀ wá rí gbogbo ibi tó bàjẹ́ lẹ́kọ̀ọ́ tẹ bẹ́ẹ̀sì tẹ ra dúró síbẹ̀ tẹ mọ̀ tún bẹ̀ sí. àwọn tá a ti wá ní tiwa tá à ń ṣe ilẹ̀ tó wá fẹ́ wá sọ́dọ̀ wa ilẹ̀ tó fẹ́ sọ pé a máa ṣe ìta àti mọ́ nígbà tó bá ń ṣe àwọn èèyàn lọ́nà. sọ anábì sallallahu alaihi wasallam ó ní àfa bọ́ọ̀lù àti mọ̀kọ́ làfa sọ́lá lọ sọ fún akọ́ làfa àbálẹ̀ fún rẹ̀ lọ sọ fún làfa. bóòlù ẹ̀jẹ̀ làbà ma pé a bá ti wọnú tí ọlọ́run tá wọnú súnà sọlá tá a bá rí náà ti gbàgbọ́ yẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ sálàfù wa á dà sínú kòtò kan ní o bóòlù ẹ̀jẹ̀ mọ̀kọ́ làbà. wọn máa ti ń àbá olùkọ́ ni là ń sọ pé tó ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run wo. jazakallahu khairan ọlọ́run sọ wípé allamahu shadidul quwa ẹ̀sìn kọ́kọ́ rí báyìí ọlọ́ni allamahu shadidul quwa ìyẹn kọ́kọ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ mọ́lákù tó ní agbára yẹn tágbára yẹn lé kókókókó yẹn ńlọkọ Jibril lọkọ Muhammad sallallahu alaihi wasallam nípa níbi wàlẹ́kọ̀ọ́ àti aya ní suratu kẹyàmà tá a fàmù wáyé tí malaku jibril alayhi salam bá ń ka kí ó fani sọlọ ti ń kọ lẹ́kọ̀ọ́ báyìí anabi ó ti máa fẹ́ jàgbà lẹ́nu rẹ̀ yọ fẹ́ jàgbà mọ́ jibril lẹ́nu ọlọ́run la tuharrik bihi lisanaka lita'jala bihi má sì máa yí ahọ́n rẹ̀ báyìí kó o fẹ́ gba nǹkan ẹlẹ́nu jibril kó tó wí tán yóò wí tiẹ̀ tá púpọ̀ náà tó wí lẹ́yìn rẹ̀ inna alayna jam'ahu wa qur'ana sórí àkójọpọ̀ kùránì yẹn àwọn ọlọ́ọ̀la ni wa Qur'ana kíkà rẹ̀ náà àwa náà lání fa idha qara'nahu tá a bá ti ń kà fa idha qara'nahu tá a bá ń kà fattabi' Qur'ana máa tẹ̀lé kíkà rẹ̀ thumma inna alayna bayana lẹ́yìn náà àlàyé rẹ̀ nífọ̀sí wẹ́wẹ́ ọ̀dọ̀ wa ló tún wà tẹ̀síìrì rẹ̀ àwa náà látún. Sànẹ́bí sallallahu alaihi wasallam ó ní olùkọ́. Jika hanya gbogbo wa náà wọn ọmọ ibi tó ń kálukú wá wà àwọn kálukú náà ti màjàmásá ni ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ dia dia sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ bá béèrè ń bolo arai ń ké sóhun kéwú báyìí àráyè kéwú àráyè àti kẹ́kọ̀ọ́ ẹlòmíràn fẹ́ jọ máa kẹ́kọ̀ọ́ fáwọn fáwọn olùmọ̀kan ó lè rọ́mọ tí ó jẹ́ máa kéwú wọn náà àti tó bá fẹ́ gbà gbèsè ayé àwọn ẹ̀jẹ̀ lọ. a jọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn kan dàsìkò kan tọ́lọ́ wọn bá bá kọ̀ dárò a tún jọ máa kéwú bòmíì náà àwọn kan lóòótọ́ wa máa jọmọ tí ó tún máa kẹ́kọ̀ọ́ yẹn náà lábẹ́ tiwa náà bọ́lá wọn bá ibi kí aláfi tó ayé nìyẹn àmọ́ bẹ́ẹ̀ ṣé ń wò mí èmi ọ̀fẹ́ láàfà o láàfà kan máa sọ pé mi kọ́ ń kéwù ìwọ bíi tàwa ni ọ àwa náà ọ̀fẹ́ rú rẹ kọ́ tí ẹjọ́ máa tó jọ bọ́sẹ̀gbẹ́ kan ìranu nílùú wọn kàn máa di ọmọ fẹsẹ̀ palẹ̀ káàkiri wọn máa di bíi bíi àdìsẹ́ bíi àfáà ni wọn ṣẹ̀ bá rí wọn báyìí. ẹrù pé táyì pé wọ́n ní olùmọ̀kánni kò sí nǹkan lẹ̀ bíi bẹ́ẹ̀ ni wọ́n o tó àwọn ń ṣe bíi olùmọ̀ni torí ẹ̀ ká sọ́ra fún ṣèṣì yẹn ìyẹn ń bẹ lára àwọn ọ̀dọ́ lónìí a sì máa fáyà lára arú ọ̀dọ́ bẹ́ẹ̀ kọ́mọ́ jẹ fìtínà fún dáwà tó bá dọ̀la drop out ilé ẹ̀kọ́ wọn gbogbo ayé ọ̀sọ̀ sí onígbà ẹ̀wọ́ yóò yẹ ọ̀yẹ́ mi síbẹ̀ kan náà ní iye yẹn ó tiẹ̀ ti sú mi ó fẹjú mọ́ mi ní ẹ̀wọ́ kò sáyè mọ́ ni wọ́n sì ní abádáwò ọ̀rìnà ọkùnrin rẹ̀ kéjì o àbọ̀kùnrin náà o ẹ̀dá kan ẹja sọ̀ra nípa ìṣesí yẹn mọ́tò kálọ̀ mi mọ̀dé àṣírí ṣẹ̀tọ́n nínú ọ̀nà tí ṣẹ̀tọ́n bá wọlé sí yẹn lára ó rí i pé wọ́n bó ṣe lọ yẹn tó bá dọ̀la ìwọ náà lè wúlò ládùúgbò rẹ̀ ọmọ tún gbogbo ṣẹkẹṣẹkẹ tóun bá di ọmọ tún ládùúgbò yọba dá mi tútù sí ọlẹ́mi wàhálà tẹ ti pọ ilé kéwòrú lásìkò yìí wàhálà ilé kéwòrú ká pọ̀ a àtúndòdò ọ̀rọ̀ làwọn bàbá sọ pé ìdẹ́lẹ̀ orin kéwòrú ó ṣòro kọ́ ṣòro pé adébẹ̀ àrògbé bíi kábùkámú ká yí ipò a ọba kíké ọba kíkí o ó ṣe sùúrù ni o ọlọ ó ṣe sùúrù ni tọ́ba jẹ́ pọ̀ bá ń wá ìmọ̀ torí pé ẹ̀mọ̀ pé kanú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àlàálá tàdáàlò lè rìn mà ìlà ètè tẹ́tẹ̀ sàkùnbíkà àmàjùmọ́ìhá bìbàyánì ذكاء وحرص واتباع وبلغة وإرشاد أستاذ وطول الزمان. ونبو o lè rí máa yàtọ̀ pẹ̀lú nǹkan mẹ́fà kan màá sàlàyé gbogbo ẹ̀ fún ọ lẹ́yìn ìfọ̀sí wẹ́wẹ́ zẹ̀kẹ́ àpọ̀ ẹni tí ọkọ̀ mọ́ yóò ní láàkáyì ọyàtọ̀ sí ma bàbá ti ń ṣe ńgbà kan ọmọ tó bá rìn dè ni wọ́n mú lọ sọ́dọ̀ àfa ọmọ tó tutù ọmọ tó wá ní bírèdì dáadáa tó ń láàkáyì dáadáa wọ́n lọ fún ilé wọn lè lè di ẹnjìníà lọ́la ṣùgbọ́n ọmọ tó tutù tó rìn àbá ọmọ ire o ọmọ tiwa kó àwọn ọmọ tiẹ̀ nìyẹn ọmọ tó rìn nígbà yẹn máa rí pé ọ̀lẹ́ ń tẹ̀lé kínní ọ̀lẹ́ tẹ̀lé àfa ọ̀lẹ́ ní tẹ̀lé àfa áá ẹrù dáàfà tó bá rù gan sọ̀lẹ̀ gbọ́dọ̀ pé bákan ni dáńdógún èsì ẹrù tó sí èké sí ẹrù tó mọ kékeré lè gbé wọ kékeré lẹ pàlì kíńbà ni èyí ó dà níyà kó tó wọ àlìkíńbà ọ̀jẹ̀ máa yàtọ̀ sáà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n ti ní ìsẹ́ lọlé alálìkíńbà fẹ́ lọ àlìkíńbà àwọn bó ṣe irun ni ó wúwo tó ṣe pé bó tútù bá mú tọ́ ọbẹ̀ ìdábòra kó tó dé sálẹ̀ mẹ́wọ̀n wọ́n náà mọ̀ pé á ah, ó rẹ̀rù subhanallah wọn ní ọ̀lẹ́ ń tẹ̀lé àbá ràkẹ́hùn èyí ó jẹni tó nílò àká ìdá dáa orí ẹ̀ pé síbẹ̀ ìgbáyà rẹ̀ gbádùn wàhíìsùn ọjẹ́ olójú kòkòrò ẹ̀kọ́ kí ṣe olójú kòkòrò oúnjẹ o kí ṣe wọ̀bí àwọn sọ yóò jẹ́ olójú kòkòrò ẹ̀kọ́ tó ṣe pé tí bá ti sílẹ̀kùn kan ìlú ẹ̀kùn kan tán nínú ọmọ báyìí ó tún máa sí ní ìtẹ̀lé. wọ́n sì báàrùn ẹni tí ọkọ̀ ọmọ òṣè sùúrù tóró jẹ́ orí tó. gbàmí ò lè lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tọ́jú ọmọ kékeré sí ọ. ó sì fẹ́ kọ́nà ọba ìlẹ́kẹ́ olójogún mọ̀ ìfún ọ. ó lè bọ́ọ̀lù láwọn lílo kan tí ó lè torí kó fi mójú tẹ́kọ̀ọ́ ẹlẹ́mí burúkú ọ̀fọ̀ mú mẹ́ni o wọn náà fọ máìkì kankan rẹ. torí pé fàṣọyọrí lè já àlíkà ń jà fáwọtà mọ àlímà kọ ya máa ró àìmọ̀kan rẹ mọ́ra tọ́ba ti wò nǹkan tá a fà rẹ. ẹlòmíì rọ àfà rẹ pẹ̀lẹ́ mọ̀rútàdọ̀ sàlámù alẹ́kùn mọ̀rútàdọ̀ àá wàhálà ó ti pa ni kéwù àá tó ti wòlímọ̀ ló àbí. <laughs> so. ẹ̀dá kùtòrò tọ̀lọ̀ wọ́n sì bá àrùn sùúrù ojú ti ń pagún àwọn olùmọ̀bọ̀ wàláì lọ́jọ́ tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ìjọ oríire jẹ ìjọ àìríjẹ ìjọ tó yóò bí tẹ òfin a ah, táyé wa ni tọ́ba fẹsẹ̀ múlẹ̀ tó ṣe sùúrù ìjọ tó ọ ìjọ tí ò yí ọ ìjọ ìjọ tó jọ tó ti pé torí ẹ̀kọ́ yìí yóò fi lásọ lọ́rùn. ṣé ṣe sùúrù ìmọ̀bùkátà sùúrù kì í ṣe ìkanjú ẹlòmíì ọmọ òfin ọ̀sán ah, ọ̀yà ah, kí kìíní yóò ti kó ti máa ṣẹlẹ̀ kò tiẹ̀ tí ì dé kò tí ì géèjì ara láti pọ̀ pẹ̀lú oúnjẹ ẹ̀kún pàpàtà yóò tẹ̀ máa lé níbo. ẹ̀gbọ́n táwọn olùmọ̀sọ ni wọ́n ní al-ilmu idha a'taytahu kullak tó o bá fún ìmọ̀ ní gbogbo ara rẹ̀ a ṣàtìrọ̀ yóò fún ọ ní ìdajì ara tiẹ̀ twenty four hours lórí fún ìmọ̀ ìmọ̀ fún ọ ní ìdajì ara rẹ̀ adékòtò ọba rí ìdajì àsìkò rẹ̀ fún ìmọ̀ ìmọ̀ ò fún ọ ní kankan àwọn lọ sátọ̀dé ha ṣé ti gbé àwọn ẹ̀rọ yẹ kí wọ́n ti máa wọ́n ti máa dúlù ti máa wọ́n bu ìkọ́tún nínú téèyàn fi ní mà jàmá gbókèlè ó ṣe pọn lórí ṣe pàtàkì o ẹni tí ọ̀jẹ̀ ń wálé ẹ̀kọ́ tí ó sáà sọ́wọ́n pé ad-darsul awwal ìlú pé kàyọ̀ wà tó ti ẹ̀rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ́rìn ní ìsìn kó dìbí ọ̀rọ̀ oúnjẹ àbí pé a ah, irinṣẹ́ kan lẹ́sẹ̀ sọ mùsàlù. ẹyẹ yorùbá náà ní tẹbi bá wọlú ọ̀rọ̀ bí ò wọ̀ mọ́ o tọ́ múlùkọ̀ èyàn ò ní téèyàn bẹ́ẹ̀ jẹ alimami rahimahulahu ta'ala ló fi gbogbo ẹni tó bá kọlọ wá kan kọ kọlọ wá kan mọ kí tí wọn bá yẹn kó lè fún lórí ẹnna kò tún ní tilọ̀ ọmọ jẹjẹkújẹ pé yẹn ẹsẹ̀ àti sájálà bí fáwọn èèyàn yóò rọrùn àtọrọ ọ̀hún láti máa fi gbàjẹ́ bàbá ní òun ọ̀tọ̀ ni bàbá ọ̀padà lè tọ́ mọ́ nígbà tó ń náà ní sẹ́ ọwọ́ tiẹ̀ yóò rọrùn fún un bí wọ́n ṣe wí tipẹ́tipẹ́ nìyẹn bákan náà wá ìrìṣàdù ọ̀sàdìn ìtọ́ka olùmọ̀ rẹ̀ àfọ̀nsọ̀ pé tọ́ báyìí ní báyìí gbé báyìí ọmọ àtẹ̀lé lópin ìgbà tó bá jẹ́ pé ìlànà ti ń sọ fún ọ kò sí nǹkan kan tó yapa sí ìlànà tó lọ́wọ́ àti tòjúṣe rẹ̀ ń bẹ sọ́wọ́ láti sọ. àmọ́ bàbá tó ní ọ̀fẹ́ nímọ̀ hmm. ó sùn máa ẹni ọlọ́run hmm. ọ̀rọ̀ àmọ̀kò tó ní ni o ọ̀rọ̀ àìmọ̀kò tó ní ni àdúgbò ọ̀ lágbájú òsì wa àwọn náà jọ lójú ayé ayé ayé ayé wọ́n fẹ́ pọ̀ ìmọ̀ ha ẹ ọwọ́ ẹjí kẹlẹbẹ. mo rò bóyá àwọn ìkọjọ green ìkọjọ aṣíṣ kọlọ báyìí. ya yanu lọ́wọ́ gbèsè ọlẹ́nu onígbẹ́mí. ọmọ karùn lára hmm, ibi tí nǹkan kiri káàkiri àbí òní <laughs> nǹkan bẹ́ẹ̀ o. ẹ ọlọ́dà kò sànù fún wa oríṣiríṣi ọ̀nà abú làwọn yàn ń gbà mọ́tàlérú olùkọ́ bẹ́ẹ̀ olùmọ̀tọ́ ní pé ọ̀yá yanu kó wọn tún kẹlẹ́ bẹ́ẹ̀ àbó onígbàgbọ́ ni lágbègbè wọn nígbàgbọ́ yẹn gbàgbọ́ mi ò tí ì gbé àwùjọ àbó olùsí àrọrùn kẹlẹ́ bẹ́ẹ̀ à ẹ wọ ìgbàgbọ́ tẹ̀mí ògbé o ṣé kí n padà àwùjọ padà tá a bá padà wá ti ń fún ọ náà à ṣàdúrà fún mi lásán ó ti tó àdúrà tuntun tọ́lá ní tọ́ba ní kékeré wọn sẹ́rí tẹ́tí ṣe fún un yẹn gbogbo ojú gbogbo inú mi ti dàrú ah! ẹni tí mò ń tijú ni. àbí àárín ẹgbẹ́ mi lọ ṣé ká gbé kọ́lẹ̀ bẹ̀rẹ̀ yẹn ká kọ́kọ́ gbé lọ sí fàdí. Ah! bóyá ló sòrìrì kí ẹ bẹ́ẹ̀ tó wúlọ bẹ́ẹ̀ àwọn ìtọ́ka tó dáa láti kí ni o láàgbà lọ́dọ̀ olùmọ̀ olóhùn fẹ́ sí olórí wa ni pé a tọ́ba lè fa tọ́ba lè ṣàdúrà ó ní mọ́ o àbí kí ni kàn bẹ ilé hàmù ni tọ́ba lè ṣáájú ó ní mọ́ gbogbo àwọn ẹ̀dá sọ̀rọ̀ fún kàtìkàtì yìí nyakali matọlọn fún wa nínú Al-Qur'ani ni ko Rabbi zidni ilma kọkọ ma sọ ko Rabbi zidni ilma ọ̀sáàdì mélòó la fa kò sí mélòó lẹ fa kò sígbà tó lè rí lè wẹ̀ ọkùn lè rí mẹ́ta bá ní sọ́dọ̀ mọ̀sẹ̀ pọ̀ nínú àtìmáwí nǹkan ní wíkẹ́ ìrànì fi rọ́bì zidni ilma ó lè jẹ́ pé inú ọ̀rọ̀ rẹ tó bá ti sọ̀rọ̀ lọ títí tí a rọ́bì zidni ilma khalas àmọ́ ẹ dákun á á á fà tó tẹ̀sùn bá mélòó torí mo ní tẹ̀sùn ẹlẹ́gbẹ̀rún ẹlẹ́gbẹ̀rún mẹ́wàá bẹ̀tọ́ ẹ ọ̀ràn gbogbo yẹn sásọ pé rọ́bì zédè ní àyìnlá ọlọ́run lè mi kún ní mímọ́ ọmọ ńlárúbáwá ó wí yorùbá ọlọ́run gbọ́ yẹn náà gbogbo èdè pátá ọlọ́run ló ní èdè òun náà ló sì gbọ́ gbogbo ẹ̀jú wa lọ ọ̀tọ̀rọ̀ bákan náà wọ́n tó zamani ìgbà tó pẹ́ èyí ó sì kẹ́kọ̀ọ́ kú ni minal mahmarati ilal maqbara á bẹ̀rẹ̀ mà láti polówó báyìí torí pé ńgbà tí wọ́n bí wa ní wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a wa ja'ala lakum as-sam'a wal absara wal af'idata la'allakum tashkurun. ọlọ́run yín jáde nínú àwọn àyà yín la ta'lamuna shay'a ẹ̀ máa kankan níjọ́ lọ aláìmọ̀ ni wá. wa ja'ala lakum nínú àwọn irinṣẹ́ ẹ̀kọ́ mọ̀ nìyẹn o là kọ́kọ́ tí o sì kọ́kọ́ ṣiṣẹ́ o náà là kọ́kọ́ tí sì máa ń wúlò fún ìmọ̀ jù. wọ́n abẹ́sọ̀ ọ̀rọ̀ ó fún wa lójú táṣe máa fi ṣe tírésìsì rẹ̀ báyìí táàfin máa wò ó ẹlẹ́ẹ̀kejì nìyẹn. wọ́n àfìdà ó fún wa lọ́kàn táàfin máa rò ọlọ́run ní pé la'allakum tashkurun kẹ́lẹ́ jẹ́ni tí ó dúpẹ́. ló jẹ́ pé ìpìlẹ̀ wa bí yẹn bá tún wá dàgbà jù náà yóò àfẹnutọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ló ọlọ́ni wọ́n mi ń kọ́ máa ń yọrọ tó ìlà àrùbá lè rẹ̀mọ̀ ìbẹnu yẹn tí ó tún padà lo ìsinmi tó yẹ pẹ̀lẹ́ tí ó dàgbà dájú lìkẹ́yìlà ya'lama min ba'di ilmin shay'a kó lè bá àjẹni tí ò ní mọ̀mọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀. dàwùdù ah, dáàdì kìí dàwùdù ó kè kọ́sìmù ni kìí ṣe kọ́sìmù èèyàn wọlé gan ni káì káì káì ah, dáàdì èmi ni o èmi ni ọrọ ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ gbẹ̀yàn lè dà bẹ́ẹ̀ ètò ọlọ́run ọba ìlẹ̀kẹ́ alátọ́lọ́run gbé kalẹ̀ sórí ayé ni àwọn ọmọ ẹ̀dẹ́ ni àmọ̀tẹ́lẹ̀ àmọ̀tẹ́lẹ̀ ọlọ́run wá sí kíni òkun fún wa ní pẹ́ kánì nìyẹn fi kí kánì tá à ń pé àní máa rí ìyípadà lára rẹ lọ́nà wọn lásìkò tó pẹ́ lẹ́yìn kọ́ wọn lásìkò àwọn ìdájọ́ tó ọmọ ọmọ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kó fi lè kí mi ò tún lè jókòó sí ọ lára ọwọ́ àjókòó lérò pé tí wọ́n ti kọ́ ní ṣe revision àgbọ̀dọ̀ sínú ẹ̀kọ́ tiẹ̀ wọ́n nígbà tó pẹ́ ni tó padà yá ọmọ yé wa wọ́n gbé àgbé tó yá mọ̀ kò ọ gbé ẹ̀fẹ́ tó فكبر عليه أربعا لمماته ومن نام ليلة ẹni tó bá sùn lọ́jọ́ kan lóru kan tàríkà lidurusihi tó fi ẹ̀kọ́ rẹ̀ sílẹ̀ tí ọ̀yọ́ ẹ̀kọ́ kò tí ẹ̀ ka ẹ̀kọ́ rẹ̀ rárá ó sì lórí ara wọn ni fakabiri alaihi arba'an limamatihi kábàrà mẹ́rin tá a kábàrà tó kù torí kó ti ẹ̀ tí ìgbésí ni kó gbé síwájú bí ẹ tó tó ti kú báyìí kó Allahu akbar ọkà fásitì ààrẹ jẹjẹ kóró kóyé ó sì Allahu akbar lẹ́ẹ̀kejì ó sì salatu bá nàìjíríà sọlá sàdúrà lẹ́ẹ̀kẹ́ ó sì Allahu akbar lẹ́ẹ̀kẹta bá sàdúrà òkú fún ewé lẹ́ẹ̀kẹrin kọ́ sálámà ẹgbẹ́ ìjù kótó ayé mo rò kóyé ó ti kú ara torí ọmọ akẹ́kọ̀ọ́ máa ń jẹ ẹ̀kọ́ wò ni kìtì bá máa pa ẹ̀kọ́ ẹ̀kọ́ wa máa ní tarọ́ọ̀kù ẹ̀kọ́ máa gúnra wọn yóò máa gúnra wọn nígbà tí wọ́n bá fi ó ti di òkété tọ́bẹ̀ lọ sọ́bẹ̀ sí àtọ́ olè mẹ́lẹ̀ yìí ọkàn fẹ́ẹ̀lì ni tọ́bẹ̀ fẹ́ẹ̀lì àwọn èèyàn kàn máa fi ọtí ẹ̀yẹ ni. ó sì bẹ́tà kó fi táàmù ilẹ̀ náà tọ́ba di táàmù ti ń bọ̀ ṣètọ́n ẹni wà láyìn náà fi táàmù lẹ̀ tọ́ba tó gbà pé ẹ̀ wo odidi ẹ̀yà odidi ọdún yìí ni ó filẹ̀ kọ́ padà lọ kópa tọ́ba tí àti ọba dè ti ń bọ̀. wàá bá àtìkú rẹ sórí pé àwọn yóò gbèsè ìwà ọ̀tọ̀ òsì ìwà ọ̀tọ̀ òsì lẹ́yìn ìsì ó tún sọ pé ọ̀fẹ́ máa fi yẹn fún ọlọ́run ti mọ̀ pé ọ̀fẹ́ ké ọlọ́run máa pásítọ̀ ní òsì ṣètọ́nù gún wà síyàn lára nù tọ́ba wa dọ̀la àwọn táwọn padà dúró tọ́lọ̀ ní kẹsẹ̀ tí wọ́n dúró òní ọmọ játa kò fún wọn. ẹ̀sùn àwọn ń bà mí ọwọ́ alẹ́ jẹ́ pé rúurẹ̀ báyìí wọ́n bá lọ fi tèmáàmù bì kan yọba di ìmáàmù jẹ̀kúrẹ́dì yọmọ sọ àwọn ẹlẹ́nà subhanallah ẹdáfẹ má jẹ adìẹ bẹ́ẹ̀ má jẹ adìẹ ẹrù kẹrù láwùjọ fún ẹsìn ẹjẹ adìẹ ẹrù rẹ fún ẹsìn àbí Allah subhanahu wa ta'ala kò sí àánú fún ẹmí àtẹnukọ káwọ sọlá mọ àwọn sọlá mọ àwọn nínú tàlímù tàlím lọ́ka alálà tànálò lẹ́yìnmá ń bẹ nù rẹ̀ náà kúrò tó ẹ́ kí wàá ní. ẹ náà ni mẹ́fà náà ni mo ní bẹ́nu tàlímù mùtàlím alálà tànálò lẹ́yìnmá ilá bìtì tàbí orin ni sa'un bika a majmu'i ha bi bayani zaka'un wa hirsun wa sibaru wa bulghatun wa irshadu ustadin wa tulu zamani lọ́nà àtàlímù mùtàlímù tọ̀ríkọ̀ tàlómi tí alìmáàmù Zarnuji olóṣè rahimahullahu ta'ala rahmatan wasi'a subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu